so before you take any move of marriage please béèrè lọ́wọ́ ìràwọ̀ ẹ ṣó máa pè mí ṣé mo máa rí mú ṣó máa ṣeé ṣe má jẹ́ ológo kó lọ gbólógun wà nínú ẹ̀mí. mo sọ ní ẹ́písòdù tó kọjá pé nǹkan tí yóò kí n jẹ́ kí èèyàn rògbòlò ni pé ẹ̀ṣẹ̀ especially ẹ̀ṣẹ̀ àgbèrè wọ́n máa ń gba ògo lọ́wọ́ èèyàn gan o mo sọ agbèrè máa ń gbèrè lọ́wọ́ elérè ṣìnà máa ń ṣìyàn lọ́nà so ọkùnrin tó bá ń ṣe méjèèjì even obìnrin tó bá ń ṣe ó ń ta ògo ẹ̀ ni ó dẹ̀ ń ta ọjọ́ iwájú ẹ̀ ni. ǹjẹ́ wọ́n tiẹ̀ máa ń jẹ́ àti rí bóyá bóyá bóyá sinimá lásán dẹ̀ ni o àti rí nínú eré ibi tí ìyá ti ń gba ògo fún tó ti ń gbogbo ẹ̀gbọ́n fábúrò tó ti ń gba ti àbúrò fẹ́ gbọ́n ṣé ó tiẹ̀ máa ń wáyé bẹ́ẹ̀. ó ṣẹlẹ̀ sẹ́ni tó súnmọ́ mi dáadáa dáadáadáadáa dáadáadáa ẹ̀yà yẹn ó bí ọmọ méje ọkùnrin mẹ́rin obìnrin mẹ́ta ó dẹ̀ gba ògo àbúrò ó gbà fún ẹ̀gbọ́n nípasẹ̀ oúnjẹ ẹni tó ń gba ògo ẹ̀yẹn fúnra rẹ̀ ọjọ́ tó jẹ oúnjẹ yẹn fúnra rẹ̀ ó mọ̀ at of ten years ó mọ̀ fúnra rẹ̀ ṣùgbọ́n tó wá ń dàgbà kò rí ògo yẹn lò ẹ̀gbọ́n yẹn tún wá mú ó wá mú lọ sí ibi tó ń gbé gbà tó mú lọ síbẹ̀ tó débẹ̀ wọ́n ṣàṣe mọ́ ṣe máa ṣe wọ́n mú káàkiri wọ́n ṣe everything wọ́n ṣàgbà ògo yẹn lọ́wọ́ ẹ̀ ọpẹ́lọpẹ́ ọlọ́run sẹ̀lẹ́síà ọdún kan ló lò ọdún kan ló lò ní church láyìíká sẹ̀lẹ́ kó tó di pé bóyá ọlọ́run gba ògo ẹ̀ padà fún to the glory of God so wọ́n máa ń gbògo fún wọ́n máa ń gbògo ẹ̀gbọ́n fàbúrò wọ́n gba tàbúrò fẹ́gbọ́n o ó possible dáadáa dáadáa dáadáa tí mo mọ̀ tí mo sọ fún ẹgbẹ́ fún ẹgbẹ́ tó súnmọ́ mi tó súnmọ́ mi bíi ìṣọrun ni o so nítorí ọlọ́run ó gba ògo ẹ̀ padà fún un. ẹni tó máa gba ògo lọ́wọ́ ẹ̀ tó gbé fún ẹlòmíì ó gbògo lọ́wọ́ ẹ̀ gbògbé fàbúrò àbọ̀gbà tẹ̀gbọ́n gbé fàbúrò kí la máa ṣe lẹ́nu ayé irú ẹni bẹ́ẹ̀ ẹ̀ tó gbògo lọ́wọ́ ẹ̀. ẹ̀ tó gbògo lọ́wọ́ ẹ̀ onírógo lónìí a kàn máa ṣiṣẹ́ bí ẹni a máa jẹ̀jẹ̀ ìlérí ni kò síbi tó máa pè sí failure ni ìgbà tẹ́nìyẹn ìgbà tí yóò máa sọ̀rọ̀ yẹn fún ó sọ pé òun ti bẹ́yàn kan pàdé láyé òun ọjọ́ tó kó liberate kó ní kó ní total deliverance láyé kó rí ògolo ó ti bá divine connection ènìyàn yẹn pàdé tó yẹ kó fún bó ṣe drop ẹni yẹn lóòótọ́ tó ní kó padà wá láàárọ̀ ọjọ́ kejì kan jọ ṣe meeting ibi tó ti lọ lọ́nà ibẹ̀ ló ti ní accident nígbà tí ogun yẹn ò ti gbà kán ti gbà padà fún o bẹ́ẹ̀ ló ti ní accident tó fi àyà gbá mọ́tò bẹ́ẹ̀ ló gbà hospital títí tẹ́nìyẹn fi kúrò nílùú yẹn kò lè padà lọ bá mọ́ nítorí pé wọ́n máa jẹ́ kó máa ṣe wrong ní right time tó bá máa báyàn pàdé wrong people náà ló máa bá pàdé kò ní bólógo pàdé débi tó máa ṣògo lára ológo ológun ló náà máa bá pàdé so tólógun bá dẹ̀ ti papọ̀ mọ́ ológun ogun dìran nìyẹn ogun á máa ranra wọn lọ́wọ́ ni but Ọlọ́run bá fẹ́ dá sọ̀rọ̀ ayé ènìyàn tó bá jẹ́ ológun tó bá bólógo pàdé ó possible kò rí ṣe. ológun ìyẹn tí ó ń rí dààmú. bẹ́ẹ̀ ni olójó ológun ológun àtológo ló wà láyé yìí ẹni tó lógun àtẹni tó lógo bá fẹ́ bẹ́ẹ̀ ṣe tó bá jẹ́ ológun tó bá bólógo pàdé tó dẹ̀ lè gbàdúrà tó dẹ̀ mú ọ̀rọ̀ ẹ wọnú spiritual lọ wàá rí ògolo nípasẹ̀ ológo yẹn ọlọ́run á dá sọ̀rọ̀ ẹ̀ tógun bá ja ẹlòmíì títí títí tí débi kan ọjọ́ tó bá ti mí tẹ́ tó bá máa ṣe lógo yẹn ọjọ́ yẹn báyìí ni wọ́n máa da ọ̀nà ẹni tó fẹ́ ṣe lógo rú ṣùgbọ́n tọ́lọ́run bá ti sọ pé ibi báyìí ó ti tó gẹ́ pé ò ní jagun mọ́ tó bá jẹ́ ọmọ ìyàsọ́tọ̀ sí ọlọ́run ọlọ́run máa gbà adẹ̀gbà ní àgbà tán true spiritual torí pé ibi tí ẹnìyẹn ti rógo ẹ̀gbà padà ní chọ́ọ̀chì tó lọ gbé fún odidi ọdún kan mo lọ́lọ́run ti ṣe ìràpadà ògo ẹ̀ fún ó dẹ̀ gbà padà ó dẹ̀ rógo ẹ̀ lò ó wà òkè. ǹjẹ́ ó tiẹ̀ ṣeé ṣe kí wọ́n gba ògo lọ́wọ́ èèyàn kí wọ́n dẹ̀ lò ó ràbàràbà kó dẹ̀ kú bẹ́ẹ̀ so possible. ó possible o ẹni tí ó ṣòun ló ní gangan ṣe mọ̀ pé kò lè mọ́ lò kò lè mọ́ lò nítorí bá kàn pé àkíní ó kàn wà ni ó kàn wá kàn ṣe yàmàyàmàyàmà á dẹ̀ waste ẹ̀ so so a jẹ́ pé tó máa gba ògo fún yàn gbà míì òun kọ́ ló ní tó máa gba fún yàn gbà míì ṣé wọ́n máa ń rí lò àbí wọn kì í rí lò. wọ́n máa ń rí lò. ká máa lògo lógo. a mú spiritual mo máa rí lò ní kí lẹ́yìn sọ ó máa rí lò àfi tẹ́ni tí ó ní ògo yẹn tó bá kan spiritual náà ní tiẹ̀ nítorí pé ẹni tó lọ sógun tó lọ jagun àtẹni tó lọ ẹni tó lọ kógun àtẹni tó lè jagun ẹnìkan lógun máa gbé ẹ understand ẹni tó lọ sílùú tó lọ jalè àtẹni tó lọ rescue aráàlú ẹnìkan lọ́lọ́run máa support so nítorí ẹ̀ tí èèyàn bá ní ògo tó bá jẹ́wọ́ ló ní nǹkan ẹ̀ even real life ká máa wo gan ká kàn fojú físíkà wo tó bá jẹ́wọ́ ló ní nǹkan ẹ̀ àwọn èèyàn máa dá sí pé òun ah, ṣe bóun ló ní nǹkan ẹ̀ ò dẹ̀ fún ní nǹkan ẹ̀ the same thing applicable tó bá gbé ìwọ lo ní ogun ẹ tó bá fi ọ̀rọ̀ ẹ tọ Ọlọ́run tọ́lọ́run bá bẹ dá sí wàá gba ogun ẹ padà wàá dẹ ló successfully Ọlọ́run á dẹ rẹ ẹni yẹn useless torí pé òun kọ́ ló ní. so ó ṣeé ṣe kí èèyàn gbà padà. o lè gbà padà o àwa ló dọjú alẹ́ tó bá ti súnmọ́ Ọlọ́run tó dẹ̀ súnmọ́ àwọn tó lè bẹ gbá padà. ìyá tó wá gba tẹ̀gbọ́n tó fún àbúrò àbí tó gba tàbúrò fẹ́ gbọ́n kí ni irú ìjìyà olódòde lu ẹni bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run. ah ọlọ́run ló máa ṣèdájọ́ ẹni tó bá fẹyín pẹ́ràn ọlọ́run ló máa ṣèdájọ́ wọn torí síbẹ̀síbẹ̀ náà wọn ò ní bá ó máa ń jìyà láyé gangan tó lọ sọ́run mo mọ̀ nǹkan tí mò ń sọ. ká tó wá tún ẹja tó padà sórí ọ̀rọ̀ ológo àti ológun tí ọkọ bá jẹ́ ológo tí ìyàwó ológun kí la máa ṣe nínú irúgbéyàwó bẹ́ẹ̀. kò wá òkè o àfi táwọn méjèèjì bá jẹ́ ológo nítorí pé tí ọkọ bá ṣe ń gbé sókè tíyàwó dẹ̀ jẹ́ ológun ah, ogun gbógun mi ogun pàdé ogun nìyẹn o torí pé tí ọkọ yẹn ò bá ṣọ́ra ogun yẹn ó máa borí ògo ẹ̀ kò dẹ̀ ní rí ògo yẹn lò àfi tó bá mú ọlọ́run mọ tí ogun yẹn tó ṣẹ́ tíyàwó náà tó dẹ̀ rí ògo tiẹ̀ lọ́kàn méjèèjì kan á jẹ́ ológo ogun ó máa ń dààmú ògo ni ogun ni ò kì í jẹ́ kéèyàn rógolo ogun ló máa sọ ayé èèyàn di yẹpẹrẹ ogun ló máa fa promise and fail ogun ló máa fa pé kéèyàn má lákòjọ ogun ló máa fa kéèyàn má láṣeyọrí ogun ló máa fa pé kí wọ́n máa gbé sókè kí wọ́n máa gbé nísàlẹ̀ ogun ló máa fa pé kó lọ bìkan ibi tó yẹ kó ti rí àánúgbà kan sọ fún ẹ pé kó padà wá ẹlòmíì ọ̀rọ̀ promise and fail ni àfọ̀lá tún dọ̀la tó bá dọ̀la tún dọ̀la ẹlòmíì kò sí mo ṣe lè fọwọ́ kó owó jọ tó tó bá ti jẹ́ ológun wo le rí nǹkan kan fi ṣe lábẹ́ ọ̀run yìí owó yẹn wá tún tọ́ ọ́ sọ pé àbá àmọ́ tún ṣe ná kí ló tún ṣe torí pé ogun ń jayé ẹ̀ ọjọ́ tó bá ti detect ara tó ti bá wòlíì tiẹ̀ pàdé tó bá ti bọ́ lọ́wọ́ ogun wàá rí ògolo. kí àtó kí ọkùnrin àti obìnrin kọjá tó ṣègbéyàwó àfi kọjá tó sọ pé mo gbà fúnra gbà fúnra wa kí lèèyàn gbọ́dọ̀ kọ́kọ́ wò kí lóbìnrin gbọ́dọ̀ wò kí lọkùnrin gbọ́dọ̀ wò. nọ́mbà wa nùwà kọ́kọ́ wo ìràwọ̀ ẹni tó fẹ́ lọ fẹ́ ìràwọ̀ ló má tà jù ìfẹ́ secondary ni bọ̀ lábẹ́ ìràwọ̀ ni wàá fi mọ̀ wípé ṣẹ́ni tí mo fẹ́ lọ fẹ́ yìí ṣé kò ń ṣẹni tó máa pa ìràwọ̀ mi lára tàbá ní ká máa wo ìfẹ́ ká máa wo ìfẹ́ ìfẹ́ wà lóòótọ́ ìfẹ́ rí lo ọlọ́run fúnra rẹ̀ gan ìfẹ́ ni o ṣùgbọ́n tó bá ti yá tó bá dé stage kan tí ènìyàn yẹn tí kò bá ti mọ̀ wípé ó yẹ kóun yẹ ìràwọ̀ ẹ tóun fẹ́ wò ìfẹ́ yẹn máa padà bọ̀ wá di hatred ni nítorí pé tó bá dè ní tó bá lọ tó fọwọ́ luwọ́ dé ọ̀la tó lọ tó rí bẹ́ẹ̀ tún là wá sọ fún pé ah, ọ̀gbẹ́ni wá ṣé kí ni màá lè work by torí pé even gan kò sẹ́ni tó fẹ́ jìyà mọ́ ń sìn obìnrin ò fẹ́ jẹ ọkùnrin kò fẹ́ jìyà sókè àzúmi pé ẹnìyẹn ó ti ní owó lọ́wọ́ tẹ́lẹ̀ ìràwọ̀ omi ni o ó ti lówó lọ́wọ́ tẹ́lẹ̀ ó dẹ̀ ti wà òkè ọlọ́run ti bless ẹ̀ ó ti níwọ̀nba ọkọ tọmọkùnrin ní ó wá fẹ́ fẹ́yàwó ó wá wo sùnsùnsùn ọrọ̀ gbé ìràwọ̀ iná wálé omi ló máa ń gbóró náà kò sí bó ṣe lè wù kó rí tó bá ti bẹ̀rẹ̀ sí ní súnmọ́ra wọn omi yẹn máa lu iná yẹn pa spiritual ni o yes torí pé tó o bá ti mọ ìràwọ̀ tó yẹ kó o fẹ́ àṣìyàn ìyàwó àbí àṣìyàn ọkọ ọ̀run àpáàdì kékeré ni so tó bá ti mọ̀ pé ó fẹ́ fẹ́yàn gẹ́gẹ́ bí obìnrin tàbí ọkùnrin tó ti máa ṣọ́ tó mọ̀ pé ó ti rẹ́dì kó tó bẹ̀rẹ̀ sí ní fall in love rẹpẹtẹ kọ́kọ́ lọ wo ìràwọ̀ ẹni tó fẹ́ fẹ́ true date of birth o lè get ìràwọ̀ ẹni tó fẹ́ fẹ́ so tó bá ti wò tó bá ti wà òkè tó bára wọn mu yes ẹ ṣe lè sọ̀rọ̀ ìfẹ́ nígbà yẹn wọn tí yóò bá rí bẹ́ẹ̀ ìfẹ́ yẹn máa padà ṣáàdì o torí ó máa fa wàhálà torí kò sí obìnrin tó gbà nítorí ẹ̀ lónìí ẹ máa rí pé obìnrin mi wà tó ẹ pé tó bá ti wà lábẹ́ ọkọ tó wà yẹn kò ní rí ṣe ebi màmá pawọ́ yẹn màmá yan tó bá ti gbé gbèsè báyìí pé òkè jẹ́ tiẹ̀ kúrò àbí kankan tó bá ti kúrò lábẹ́ ọkùnrin yẹn Ọlọ́run á bẹ̀rẹ̀ sí ní bùkún nítorí pé ìràwọ̀ ọkọ yẹn ó pa ti ìyàwó yẹn lára kò ní rí mú ó bá máa lé ni torí ẹ pé single mother pọ̀ these days torí pé kò easy obìnrin lèmi náà kò kí máa ń sanwó lé wàá sanwó mọ́tò ẹ̀ owó wàá náwó sí mọ́tò epo wàá sanwó ọmọ school wàá ṣe everything tó bá jẹ́ pé èèyàn widow yà mọ̀ pé okay widow lòun a máa gbàdúrà sọ́lọ́ ọlọ́run àmọ́ tó ń ran pọ́lọ́ máa ràn lọ́wọ́ pọ̀ ó lọ́kọ wọ́n ló sanwó lé ó sanwó ọmọ school ó ro oúnjẹ sílé ó ṣe everything nítorí pé kí ni o fẹ́ ìràwọ̀ kò lè work kó tó fi lè wọ́ọ̀kì ni pé kó kọ́kọ́ wo ẹni tó fẹ́ fẹ́ pé lágbájá báyìí mo fẹ́ fẹ́ abẹ́ ìràwọ̀ wo ló wà ìyẹn ni kó kọ́kọ́ yẹ̀ wò báyìí kí love báyìí kó love ti open eyes o ẹlẹ́mi máa máa parọ́ pé àjẹ́ oṣó àjẹ́ ti sẹ́ńpẹ́ ó ti rẹ àjẹ́ oṣó gan-an wọn ò rí ti ẹrù èmèrè ò jẹ́bọ lórí ìtàmọ́ o yútùrì náà lọ tó ti lọ ń jẹun so forget ìwọ gbogbo eléyìí tó ṣe inú ayé ara ẹ ló pọ̀ jù tó bá wò ó sà tó wú ẹ̀yẹn wò wàá mọ̀ pé báyìí kọ́ ló ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀mílẹ́lẹ̀ tó gbéyàwó àbí tó fẹ́ ọkọ lẹ́sẹ̀kẹsẹ̀ nǹkan bẹ̀rẹ̀ sí ní dàrú ó yẹ kó mọ̀ pé something is wrong somewhere so before you take any move of marriage please béèrè lọ́wọ́ ìràwọ̀ ẹ ṣó máa pè mí ṣé mo máa rí mú ṣó máa ṣe é ṣe má jẹ́ ológo kó lọ gbólógun wà nínú ẹ̀mí bó ṣe jẹ́ nìyẹn.